الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه ومن والاه إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدب فون ولا مباوا أبا الله أبا جيو سنون فون سي صلاة الفجر كل ما مساج بالس فين كوكاوا آه، ومن الجراثيم المنتشرة في أوساط المسلمين خاصة الشباب في الجامعات والمدارس الأهلية والحكومية لرثومة اللواط وقد حرم الله سبحانه وتعالى اللواط ولعن كل ما يعمل اللواط نسأل الله العافية في الدنيا والآخرة إنما أدعو èyí tí ó ti wà ti pẹ́ àmọ́ lọ́wọ́ báyìí àwọn òyìnbó wọ́n ti wá sọ ọ́ di nǹkan tí wọ́n sọ àwọn èèyàn lójú kòkòrò rẹ̀ tó sì jẹ́ pé ọ̀kan nínú àwọn àdáwò ni ó tún wá jẹ́ ọ̀kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá tí ọlọ́run Allah subhanahu wa ta'ala tí máa torí ẹ̀ bínú síyàn òun náà ni aluwas kí ọkùnrin àtọkùnrin kọ́ máa fẹ́ra wọn ọkùnrin àtọkùnrin kọ́ máa fẹ́ra wọn. àwọn ìfọwọ́ wọn lè tí ó dàrú ní ọ̀rọ̀ òun náà ni pé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala zuyinat lil insani shahawati alhayati dunya. وفطر الرجل على أن يميل للمرأة والمرأة على أن تميل للرجل ولكن قوم لوط خالفوا فطرة الله التي فطر الناس عليها وليتي ó wà nínú àdámọ́ tọ́lọ̀ ń dámọ́ wa òun náà ni pé kí ọkùnrin àbí kóbìnrin kẹ́mi lọ́mọ fàṣọ́dọ̀ ọkùnrin tó bá sì ti ń fà bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ìdálẹ́kọ̀ọ́ tá a sì kọjá ní ti ṣẹ̀rí àṣọ ni pé kí wọ́n ṣe ákídùn nìka kí wọ́n sì máa jọkọ̀ àti ìyàwó kò sí ọ̀rẹ́ nínú Islam láàrin ọkùnrin àtòbìnrin nìka ló nínú àwọn àdámọ́dáadáa tọ́lọ̀ ń dámọ́ wa òun náà ni pé obìnrin àti ọkùnrin ni wọ́n máa ń fẹ́ra wọn àwọn nínú àwọn pápẹ́ ṣètọ́n àti ète ṣètọ́n ó wá ṣe àwọn ọkùnrin nǹkan lójú kòkòrò yìí pé kí wọ́n fobìnrin lẹ̀ ọkùnrin ni kí wọ́n lọ lè fẹ́ eléyìí ó ti wà tipẹ́tipẹ́ láti àsìkò ànábìwá lóòtù aleyhi sọláàtù wasalam ọlọ́run sì sọ fún lóòtù wípé kó sọ fún wọn wípé òun ọlọ́run ọba òun dá ọkùnrin òun dá obìnrin obìnrin ni kó máa fẹ́ ọkùnrin ọkùnrin ni kó máa fẹ́ obìnrin wọn gbà wọn láàyè kọkùnrin àtọkùnrin kí wọn máa fẹ́ra wọn àbí kí wọn bára wọn láṣepọ̀ àlùwàt ó wà nílẹ̀ yorùbá náà díẹ̀díẹ̀ níjọ tí wọ́n máa ń pè ní kórìjọbọ ni wọ́n máa ń pè ní èdè yorùbá àwọn náà dáwò tó gba gbogbo ilé ayé lẹ́ni tó jẹ́ pé a máa rí láwọn yunifásitì wa torí àwọn kéèsì rí ìsìlẹ̀ máa gbọ́ táwọn ọkùnrin tí wọ́n kóra wọn jọ tí wọ́n sọ pé àwọn ọkùnrin làwọn fẹ́ máa fẹ́ àwọn míì wọ́n fi ń ṣe gbádùn kò lè sí gbádùn bẹ́ẹ̀ àwọn míì wọ́n fi ń ṣoògùn tó sì jẹ́ pé tí wọ́n wá tí wọ́n fi ń ṣèyẹ ọ̀dọ̀ ọlọ́run ló yẹ kán wá lọ kò sí lọ́dọ̀ èṣù torí èṣù ní nǹkan kan lọ́wọ́ lẹ́yìn orí ibú èṣù lè fúnyàn lówó kò lè fúnyàn lọ́mọ kò sí tó lè fúnyàn orí ibú nìkan ni máa fúnyàn ọlọ́run Allah subhanahu wa ta'ala ọwọ́ pé wọ́n sákèsí nínú alukur'an yìí pé ìwà yìí ìwà tí ò dáa ni nítorí pé gbogbo ntọ́lọ́wọ̀n bá ti fẹ́ òun náà lè súnmọ́ gbé dìde yọ́dẹ̀ pákéjì ẹ̀ fáwọn èèyàn wọn yóò sì mọ̀ ṣe. eléyìí wá ní bùkátà sí ká pé àkíyèsí gbogbo àwa tí a jẹ́ ọ̀dọ́ àtàwọn ọmọ kéékèèké náà tá a ti ń dàgbà eléyìí géè ni eléyìí náà géè ni ìtumọ̀ ẹni pé ọkùnrin ti ń bá ọkùnrin ẹgbẹ́ rẹ̀ láṣepọ̀ ọkùnrin ti ń fẹ́ ọkùnrin wọ́n ní club pé àwọn tí wọ́n ṣe wọ́n ti dára wọn mọ̀ àwọn míì ṣe ti wọ ayé mọ̀ àwọn míì yọ ṣe orí ibú ni o ọ̀bẹ lọ nínú àánú rẹ̀ àdánwò bẹ́ẹ̀ má jẹ́ ọkàn o má jẹ́ akọ ọmọ mọ́jọ ma ọmọ ọmọ ẹnìkọ̀ọ̀kan wa mọ́jọ ọkẹ̀bí wa mọ́jọ ọkọ̀rẹ́ wa aládùúgbò wa ẹni wa a mọ̀ ẹni tá ama mọ̀ sọ níbi àbúrú bẹ́ẹ̀. wọ́n ní wàláhì bẹ́ẹ̀ rí ajá pé tó ń kejì ẹ rí ni máa ń tẹ̀lé tẹ̀bára díẹ̀ tí ń kejì tó ẹ ni máa akọ adìẹ yóò máa tẹ̀lé abo adìẹ tẹ bá rí àgbò ẹ rí i pé àgùntàn yóò máa tẹ̀lé tó jẹ́ abo àgùntàn ọkùnrin yóò máa tẹ̀lé àmì àgbò tó jẹ́ ọkùnrin yóò máa tẹ̀lé àgùntàn tí wọ́n ń pè ní obìnrin ṣọlágùntàn yẹn obìnrin lòun àgbò ọkùnrin lẹ́yìn tí wọ́n máa tẹ̀lé ra wọn bẹ̀bá rí màálù akọ yóò máa tẹ̀lé màálù abo tẹ̀bá sì rí àwọn ẹ̀sìn tí wọ́n jẹ́ akọ wọ́n máa tẹ̀lé ẹ̀sìn tó jẹ́ àbò ẹ̀mọ̀ ya mi àwọn àlùfáà ní tọ́ba ní lágbájá ìwé ẹranko níwò wọ́n ní lèwàtò yìí sì ìwé ẹranko ọkùnrin àtọkùnrin máa bára wọn lásìkò kìí sí ìwé ẹranko ó tún burú ju ìwé ẹranko lọ nítorí pé ẹranko gan fún rẹ̀ oye ọkùnrin wọn àtọkùnrin wọn wọn ò fẹ́ra wọn. bó o ní àwọn kan ṣe wá gbé orí burúkú dé tí wọ́n mọ̀ wá sọ fáwọn pé eléyìí ìlànà àwọn òyìnbó ni wọ́n ti pàmìtì ẹ̀ lamẹ́ríkà olórí rẹ̀ bẹ̀rẹ̀ lọ́wọ́ lamẹ́ríkà jẹ̀ wọ́n àwọn olórí burúkú lọ́pọ̀ jù bẹ́ẹ̀. ẹ ṣe rí ètò ń ṣẹlẹ̀ yẹn kálukú fèrè láti ṣe tó bá wọ́n ti pàmìtì ẹ̀ ní London. àwọn màá tí wọ́n ń pè lóyìnbó ni. غير المغضوب عليهم ولا الضالين ọlọ́run bá ní gbogbo àtẹ́ bá ń ka fatiha ni ẹ máa bẹ̀ mí ẹni kí n fi yín mànà kí n wá sọ yín níbi ojú ọ̀nà àwọn yahudi àtòjú ọ̀nà àwọn nasara àwọn tí a ti bínú sí àtàwọn tá a ti sọnù. ọlọ́run ti là pé àwọn tó bá gbà sílámù nù wọn nìkan náà ni wọ́n mọ̀jọ́ lórí rẹ̀. gbogbo àwọn àdáwò yìí ó ti wà lórí íńtánẹ́ẹ̀tì àwọn àdáwò yìí wọ́n wa lórí facebook àwọn àdáwò burúkú yìí wọ́n dà wọ́n míì ọ wà lórí whatsapp tí wọ́n ń sèǹdè síra wọn. àdáwò tá a wí yìí ọ láwọn universities wa ó ti dá àwọn secondary school jẹ̀mọ́. àwọn olówó àwọn olówó tí wọ́n bá jẹun yóò tán lẹ́gbàá tó lọ́run ti kẹ́ wọn tó ti gbòòsì tó ti yọ òsì kúrò ní ayé wọn òṣùká òsì ọlọ́run ti yẹ kó lérí wọn àwọn náà dìde pé tó kàn sí pé àwọn fẹ́ máa ọkùnrin àtọkùnrin làwọn fẹ́ máa fẹ́ra wọn wọ́n ti pàmìtì ẹ̀ láwọn ìlú ìbò wípé everybody free láti sórí ibú sẹ́ni gbogbo àdánwò yẹn ẹ dákun ọlọ́run gbà wá mùsùlùmí kalẹ̀ kuntum khayra umma ba'da a'udhu billahi minash shaitani rajim ọlọ́run kuntum khayra umma ọlọ́run lẹ́yìn mùsùlùmí ẹ̀yin lẹ́dáàjù ukhrijat linnas ẹ̀yin làmújáde fáwọn èèyàn tó dáa fún yín ní Qur'an tẹ́ẹ̀mà wá ta'muruna bil ma'ruf wa tanhawna 'anil munkar ẹ̀yin lẹ́ẹ̀ máa sọ fáwọn yẹn kan ṣe dáadáa ẹ̀yin lẹ́ẹ̀ máa kọ̀ fáwọn yẹn kan má ṣe bàjẹ́ nínú bàjẹ́ tán ní ká máa kọ̀ òun náà ni ọ̀rọ̀ nípa kí ọkùnrin àtọkùnrin ká máa láwọn fẹ́ra wọn. ó sì jẹ́ pé kọ́dà nínú ṣẹ̀ríà gan ìwọ ní kọ́kùnrin àtọkùnrin kí wọ́n daṣọ kan bọ́ra báwọn jọ sùn ìwọ ní sẹ̀ríà Islam torí wọ́n máa jalè palura wọn wọ́n máa lọ́ mọ́ra wọn èèwọ̀ nínú sẹ̀ríà Islam kí ọkùnrin àtọkùnrin kí wọ́n máa wẹ̀ ní òhò nínú tọ́ílẹ̀tì kan àbí nínú iléèwẹ̀ kan kọ́dà àwọn ọmọ wa tí wọ́n jẹ́ ọmọ ọdún mẹ́ta mẹ́rin kálukú ọwọ́ ẹ̀jẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni o kálukú ọwọ́ ẹ̀jẹ̀ ní ọ̀tọ̀ọ̀tọ̀ ni báwọn ọmọ bá ti wá dé institution lẹ́nìí tí àwọn ọ̀daràn yìí tí wọ́n bá ti rí pé ọmọ yìí wà handsome ọlọ́run fún lẹ́wà wọ́n mọ̀ wá ṣe dáadáa sí wọ́n mọ̀ invite ẹ̀ títí tó fi darapọ̀ mọ́ kọkùnrin àtọkùnrin ọ̀fẹ́ ra wọn ọwọ́ aláwọ̀ nílùú èbó àwọn méjèèjì wọn lọ sí kóòtù wọn dẹ̀ so wọn papọ̀ wọn ní tọ́tẹ wọn lọ́rùn nìyẹn tó wá dìbò orí ibú tán fẹ́ sí náà nìyẹn ẹ̀sùn wọn papọ̀ ọlọ́run bá ní wọ̀lú tọ́ ọlọ́run agbélùtù dìde ẹ̀rì ọlọ́run gbé dìde ìdí kọ́ ọ̀làlẹ́ gáwọ́mí ọlọ́run ọba ní nígbà tí ń sọ fáwọn ìjọ rẹ̀ ọlọ́run lọ́ràn o ọlọ́run nílò lè sọ fún wọn. atatu nàlífà ìṣàtà máa sábà kankan bí ha alukurani nìkan yẹ o ẹ ìwé tọ́lọ́run fi tún ayé ṣe. atatu nàlífà ìṣàtà máa sábà kankan bí ha ìbàjẹ́ tẹ̀ ń ṣe yìí kọkùnrin àtọkùnrin kọ́mọ aláṣepọ̀ yìí ẹnì kan ò síwájú lérí ẹ̀ min ahadin min al'alamin nínú gbogbo àwọn tọ́lọ̀ ti dá orí ibú rẹ̀ ṣe yìí innakum latatuna rijala shahwatan min duni nisa ẹ wá rí gbádùn kan tẹ́ ẹ fẹ́ gbádùn lára obìnrin mọ́ ọ̀dọ̀ ọkùnrin lẹ wá ń lọ latatuna rijala àwọn ọkùnrin lẹ wá ń lọ lè bàtì bal antum qawmun musrifun orí burúkú lẹ ń ṣe yìí orí burúkú lẹ ṣeun suratul a'raf aya eighty àti eighty one kálọ̀ lè ka kásì máa kà sáwọn ọmọ létí ọ̀pọ̀lọpọ̀ àwọn táwọn ṣe ń ta wí wọ́n èrú rere ṣe máa láyè wọ́n lè rówó mbẹ̀ torí àwọn olówó wọn náwó síbẹ̀ òjísọ́lá muhammad sallallahu alayhi wa sallam anabi ni la'ana allahu man amila amala qawmi lut anabi ni ẹni tí wọ́n bá ń ṣe iṣẹ́ táwọn ìjọ lóòtú ń ṣe ìtumọ̀ ẹni pé ẹni tí ọba náà ọkùnrin lòun máa fẹ́ lòun máa bá láṣepọ̀ ọlọ́run ọba aláà ti ṣẹ́bi lé ọlọ́run ti ṣépele ẹ̀mẹ́ta lànàbí pòrè oní láàánàlọ́ mọ̀nà àmìlà àmàlà qawmi Lut mọ̀nà àmìlà àmàlà qawmi Lut mọ̀nà àmìlà àmàlà qawmi ànàbí ṣépele lẹ́mẹ́ta ànàbí ni ọlọ́run ọba ti ṣẹ́bi lé gbogbo ẹni tí ọba jẹ́ géè tọ́ ń gbọ̀rọ̀ rí báyìí àwọn mùsùlùmí láwọn sọ fáwọn èèyàn anábì wa sọ̀rọ̀ kan tó lágbá tó wáyé pé a bá wà lábẹ́ ṣẹ̀ríà ni lábẹ́ ìjọba ṣẹ̀ríà tó jẹ́ pé à ń lo òfin ọlọ́run ìjọba wa ń lo òfin ọlọ́run anábì ni man wòde tòmóhù yá àmàl yá àmàlù àmàlà kọ́mílùt fàkùtúlù ní fàáìlà wọlé mọ̀fàúlà bẹ́ẹ̀ yìí anábì ni gbogbo ẹni tẹ́ bá ẹ̀ka wọn báyìí ó so wọn àwọn èèyàn rí wọn tí wọ́n ń bára wọn láṣepọ̀ ọkùnrin àtọkùnrin ibi wọn ti ń gba ayàgbẹ́ náà ni wọ́n máa fi bára wọn lásìkò ibi wọn ti ń gba ayàgbẹ́ ẹ̀rí ẹ̀wọ̀ àrùn àrùn jama wọ́n yìí succeed jama kò sí ọ̀tá wọn àrùn ó sì wọn lẹ́yìn náà ọlọ́run yóò mọ̀lú àbíkú lára wọn wọ́n padà wá pokùnso ọ̀pọ̀lọpọ̀ wọn máa padà wọn padà pokùnso àbí kó yẹn rẹ̀ ń ban kó gun rẹ̀ lọ́bẹ̀ ètò máa gbẹ̀yìn wọn. agbẹ́lábẹ́ ìjọba ṣẹ̀ríà ni àdébí ni ẹ wá bá ẹ̀sìn kọ̀nfàmù pé wọ́n ṣe lóòótọ́ ànábì ní faqtuluhum ìfíjọba ṣẹ̀ríà ọ̀pá wọn àmọ́ àṣìlábẹ̀ ìjọba ṣẹ̀ríà kálukú náà mọ̀dá ṣẹ̀ríà ṣe nínú ilé bàtà wá sí lábẹ́ ìjọba ṣẹ̀ríà lé léde tí wọ́n ń bí tọ̀ á fi wọ́n lẹ̀ àwọn tó wá dé pé lábẹ́ ìjọba ṣẹ̀ríà làbá wa wọ́n ní kí wọ́n mú ọkọ̀ lé ayé ọlọ́wọ́ bá láàdá obìnrin tẹ́ẹ̀ máa fẹ́ tẹ́ẹ̀ máa gbádùn ṣé ọmọ bímọ fún yín nígbà tó wá lọ́kùnrin ni wọ́n fẹ́ ìyá rẹ̀ sọkùnrin nìyẹn tó bá jẹ́ ọkùnrin bá nìyẹn ṣé wọ́n bí wọ àdáwọn ńlá ni àmọ́ lásìkò tá ló lọ́wọ́ yìí gbogbo orí burúkú tó wà láyé pátá ní ṣetán ọtí package àwọn òyìnbó sì wọ́n sì wọ́n sì wọ́n sì spread yẹn sí gbogbo ayé bí ìbá wa ń kàwé tí ọ̀bù yìí tí ọ̀bá máa ń tí ó kà yọ kà máa ka kàkúkà ni àní kí ló burú bẹ́ẹ̀ kálukú fèrè láti fẹ́ni tó bá wù ẹ̀ ẹ̀ níbi níbi máa ń kàwé kí n máa ka kàkúkà gbogbo tó wà ní lọ́dọ̀ àwọn òyìnbó tó bá ti contradiction tó wà nínú Quran orí ibú ni wọ́n máa ń pè òye pé yẹn ní ìwé mọ́ òye pé yẹn lọ́la jùmọ́ ọ̀làjú ni kéèyàn máa ṣe bí ẹranko jàmá wọ́n tó wá lé ẹranko yìí ṣe liwat ẹranko yìí wá ṣe ìtàṣe yìí tí wọ́n ń ṣe yìí ẹranko yìí ṣe adépe tí wọ́n tó burú jẹ ẹranko lọ ọ̀bọ ọ̀yájú wọn lọ adìẹ yájú wọn lọ àgbo màálù ọ̀yájú wọn lọ àwọn yẹn ńlá aká ìdù wọn lọ tó láwọn yìí ṣe tí wọ́n ṣe àwọn ẹranko yìí ṣe àwọn tó bá sì fi ń sóògùn tí wọn àwọn tí wọn orí bu tí wọn di púpọ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni pé wọ́n ń ṣe ẹlọ́run ẹlẹ́ẹ̀kejì wọ́n tún ṣe bọ̀ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó ní báyìí tàtàtà hànà táwọn obìnrin bá ti parí haid ní parí ẹ̀jẹ̀ nǹkan oṣù wọn tí wọ́n wá wẹ̀ fáàtù hùnà min haythu amarakumullah ẹ̀yin ọkùnrin ẹ bá wọn láṣepọ̀ níbi tọ́lọ́run bá aláàpáyín láṣẹ kẹfì máa bá wọn láṣepọ̀ ẹ̀wọ̀ tọ́lọ̀ sọ inna Allah yuhibbu tawwabina wa yuhibbu al-mutatahhirin ọlọ́run nífẹ̀ẹ́ àwọn tí wọ́n túbá ó sì nífẹ̀ẹ́ àwọn tí wọ́n mára ọlọ́run sọ fún àwọn obìnrin pé táwọn obìnrin tí wọ́n bá ti wọn ti wà láwù láti súnmọ́ tí wọ́n bá ti wẹ̀ haid ní ọlọ́run advice ẹ̀ gbogbo ayé báyìí bí ọkùnrin ni kò máa súnmọ́ obìnrin obìnrin ni kò máa súnmọ́ ọkùnrin but àwọn yìí ìdẹ́dà yẹn padà wọ́n lọ́kùnrin àtọkùnrin lábàdà kejì náà wọ́n pè kánà ní sahak sahak òun ni kí obìnrin àtobìnrin àwọn uh, lesbians ẹ olóhùn jẹnẹtì pé òun rẹ tó wọn fẹ́ máa fi tíri jama hmm, àfi Deborah gbogbo àwọn aburú yìí eh, ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí tẹ́lẹ̀fẹ́ àwọn mùsùlùmí tí wọ́n ń ṣe lóòótọ́ wọn nípa wọn ní sẹ́yìn náà wọn nípa wọn Fatima torí tí mo pé tóun ṣe yẹ mùsùlùmí ṣe yọkàn wúkọ kẹfìrí kan wúkọ yorùbá kan ni wọn máa jẹ kóbìnrin àtòbìnrin máa ní àwọn fẹ́ra wọn eléyìí náà wà nínú àwùjọ wa kọ́nà mọ́sà sọ níbi aburú bẹ́ẹ̀ jẹ́má náà fi ní obìnrin àtòbìnrin kò gbọ́dọ̀ fi aṣọ kan sùn aṣọ búra kan kan wá sùn obìnrin àtòbìnrin tó ti bàlágà kọ̀tọ́ àwọn ọmọ akékèké kankan máa fi kọ́ wọn ìpèsè náà ọ̀yà sùn tiẹ̀ lọ́tọ̀ ọ̀yà Fatima sùn tiẹ̀ lọ́tọ̀ aburú náà ni kóbìnrin àtòbìnrin tó ti bàlágà kan máa wẹ̀ papọ̀ ọ̀kan náà àwọn sisters kan olóhùn fẹ́ wọ tọ́lẹ́tì kan náà ọ̀kan náà àwọn institution wa ti ní dárúkọ wọn àdáwọ̀ ní ọ̀pọ̀ ní yunifásitì gan olóhùn fẹ́ wọ tọ́lẹ́tì wọn sáré pé àwọn òun gbọ́hùn àwọn sàn gbọ́hùn àwọn onírúfẹ́ nìkan kọ́ wà ní tọ́lẹ́tì lẹ́hìn àwọn méjì lọ́wọ́ bẹ́ẹ̀ olóhùn wa dúró fá títí nígbà ya ẹnìkan sílẹ̀kùn ọjọ́ obìnrin ayọ̀ kan òun jáde òun ò pé òun fẹ́ máa ti ṣẹlẹ̀ ní inú tọ́lẹ́tì rẹ̀ pátákànlẹ̀kùn ó rí pé wọ́n sọ̀rọ̀ ó tún kalẹ̀kùn ó wá dúró fáti tí bí thirty minutes ẹni tá a wí kì í ṣẹṣẹ tí ń borí o wọ́n kàn wò pé ìwà ẹranko lè táwọn bíbélì ṣe kí ni tí wọ́n wò nígbà tí wọ́n jáde nínú tọ́lẹ̀tì jama obìnrin àtobìnrin lọ jáde wọ́n ti dá gbogbo ohun eré wọ́n ti ṣáta àwọn ti àwòdòbìlà ló jẹ́ pé àwọn ọmọ wa ẹ̀dá kun ẹ̀dá máa pè wọ́n dòkúlẹ̀ ta lọ rẹ́ẹ̀rẹ́ bí bá ṣe ládùúgbò náà ìjà máa wàtà láti ká máa fura níbi iṣẹ́ ẹbí ní obìnrin àtobìnrin wọn gbọ́dọ̀ máa lọ́mọ́ra wọn àbí kí wọ́n máa sùn lábẹ́ aṣọ kan náà. اللهم الله سبحانه وتعالى فلما جاء أمرنا الله أكبر ọlọ́run bá ní aṣọ fún wọn wọn wá gbọ́ ọlọ́run bá nígbà táwọn ọlọ́run bínú tán ja'alna 'aliyaha safilaha ọlọ́run ni a nínú ọyá kó láàrin wọn kó láàrin wọn kó láàrin wọn. Allahu akbar akọ kìlọ̀ náà nígbà tá a wá kìlọ̀ fún wa tí wọ́n gbọ́ pàṣẹ ja'alina ha. àwa gbé ilẹ̀ àpé ilẹ̀ ẹlẹ̀ làwà yìí ọlọ́wọ́ múfẹ́ sókè ni wọ́n ń lòkè ń lòkè wọ́n ní àwọn màláíkà tó wà lókè wọ́n sì ń gbọ́ tí àwọn ajá tí wọ́n ń pariwo gbogbogbò ha wàhálà ti dé ọlọ́wọ́n bá ó lífti ilẹ̀ sókè ọlọ́wọ́n sáàfìlà ha ọlọ́wọ́n bá ní àwa adìrí ẹ̀ kodò ọlọ́wọ́n bá ní ta sí fún wọn. ومطرنا عليها إجارة من سجين منضود مسومة عند ربك وما هي من الظالمين ببعيد ọlọ́mọba ní aṣèwárò ju òkúta lé wọn lérí ìtọ́lọ́mọ tó bá dé pé ọlọ́mọba Allah ọba fẹ́ jẹ wọ́n yà ní ọlọ́mọba ní ìta bá ṣe fún wọn nìyẹn àmọ́ wọ́n bọ̀ wá wọ náà lọ àwọn tó ti kọjá tó ṣerú ẹ̀ ọlọ́run ní ta ṣe fún wọn ọlọ́run ọ̀pàlú ẹ̀rẹ́ ẹni bá ń ṣe aburú yìí ọlọ́wọ́n parẹ́ yóò wà nílé ayé ọlọ́wọ́n ti parẹ́ nídìí bẹ́ẹ̀ ẹ̀dá mọ̀tòlótọ́ ọlọ́wọ́n bá wa èdè kí nínú àwọn àdáwò tó wà lórí ilé ayé ni ọ̀tọ̀ ní sinna oye ọ̀tọ̀ ní liwat sinna obìnrin àtọ̀ ọkùnrin tí wọ́n lẹ́tọ̀ọ́ ṣọ́ra wọn nìyẹn liwat oye òun náà ní pé ọkùnrin àtọkùnrin sahak náà ń pè ní obìnrin àti obìnrin lesbianism ìdáhùn tó lè tọ́ lọ́wọ́ bá a la ẹ̀jẹ̀ kí ká sọ́ra níbi aburú tí ń lọ nílùú àwọn abẹ́lẹ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ aburú tá a yí gbogbo ibi tọ́wọ́ ọlọ́mọṣàbà ká kó mẹ́ gbogbo ibi tí o ti dé ọlọ́mọdé ò débẹ̀ o mọ̀jọ àdánwò yìí mọ̀jọ kan wọn mọ̀jọ kan wọn mọ̀jọ kan wọn olólùfẹ́ wa ọlọ́run gbogbo àwọn tí wọ́n ṣe kọ́lọ́mọṣàjì wọn lè túbà lọ́dọ̀ ọlọ́run kọ́lọ́run rọ̀ wọ́n lẹ́mí inú wa lé gan wọ́n bá fẹ́ yàwó yẹn padà kọ̀yàwó yẹn lẹ̀ torí kọ́ ìjọ yẹn àfikọ́ àfikọ́ wọ́kùnrin ẹgbẹ́ tó bá lóun lọ́kọ náà yọ padà kọ́kọ́ yẹn lẹ̀ àfikọ́ obìnrin tí wọ́n jọ máa fẹ́ra wọn òyìnbó ń ṣe o wọ́n ṣe legalize it àmọ́ it's not legalized in Islam ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó ṣe ilé wọ̀ ayé náà láti kà fún wa yìí ìyà tí ọlọ́run fi jẹ wọn náà láka yìí kọlọ́mọ́sá sọ wọn bí aburú bẹ́ẹ̀ subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa assalamu alaykum wa rahmatullahi wa barakatuh.